Move no get it myself because of you know me o. Some dey say, some dey say, mo ti jí sága ní ìfẹ́ ọ̀rọ̀ rẹ̀ náà ni o. baby fún wọn ní ṣọ́ọ̀tọ̀ọ̀bù, súnmọ́ mi máa lọ lọ́kọ̀. Na you are the call lawyer pick up, Don't even. people. ti o ti ń bí mi nú bẹ́yẹn o ti ń bí mi nú bẹ́yẹn o àmọ́ ní kò má sọ yẹn mọ́sẹ́. Ah, kí ló kí ṣé mi ní sọ̀rọ̀ ẹnu mi ni mo ṣe máa ní kí n má sọ̀rọ̀ bẹ́yẹn kí ló mean ah, ah, irú rubbish wo nìyẹn o ti ń bí mi inú bẹ́ẹ̀ yẹn o ti ń bí mi inú bẹ́ẹ̀ yẹn o. mi ò tí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ by the time tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wàá dára ẹ̀ mọ̀ ń yẹn. ah because o ní respect fún mi náà káni o ní respect fún mi ni o ní fi mílẹ̀ sórí ìdẹ́kọ̀ lọ́mọ agbóbìnrin mi sọ̀rọ̀ irú rubbish wo nìyẹn o wá fi mílẹ̀ síbẹ̀ o wá mú lọ síta ọ̀rọ̀ wo léwu lẹ́jọ́ sọ kí lẹ́jọ́ kí lẹ́yìn méjèèjì sọ níta tó fi mílẹ̀ sínú ilé o ní eh? is that what you're telling me? Eh? x àbí kí ló pé ṣé jẹ́ kí wọ́n á sọ new of influencing henceforth ìfẹ́ rí ẹ kó bá ẹni obìnrin sọ̀rọ̀ mọ́ níbi tí mo bá wà níṣẹ́ ìfẹ́ mọ̀ bóyá x ni o bóyá before and after ni i don't fucking care wo jẹ́ sọ fún mi ìfẹ́ rí ẹ kó bóbìnrin sọ̀rọ̀ níbi tí mo bá wà tó bá mọ̀ pé ní respect fún mi ni o rí bóbìnrin sọ̀rọ̀ níbi tí mo bá wà mọ̀. jọjọjọ dákẹ́ dákẹ́ dákẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mi wá dákẹ́ kọ́. o ti ń mi nú o ti mi nú bẹ́ẹ̀. ẹ kí ló fẹ́ ṣe fún mi. o ti mi nú. kí ló fẹ́ ṣe fún mi ṣọfẹ́ náà mi ni ta ló tẹ̀ ń pè mí náà ṣọfẹ́ náà mi ni nà mí gbà yẹn nà mí nà mí kúkú nà mí páàkì kò nà mí nà mí ah, ah. oníṣekúṣe oníṣekúṣe mi mọ mi mọ nǹkan tó tún fẹ́ kí n ṣe fún ẹ. sórí nǹkan tó bàbá yìí Ah, ah, báyìí. mi kò ní mo fa ìwọ ní iná o bó ti máa bẹ̀ mí kárẹ́ mi lè calm down. padà padà padà padà padà. àìrọ̀ ah, mi ò padà o mi ò padà o padà kẹ̀ àìrọ̀ tó bá ti kún kọ́ kò kú kò kú kò kú mọ̀yẹ́ òkú mọ̀yẹ́ òkú wọ́ àwọn èèyàn fún mọ́tò kìíní lè kọjá ládùúgbò ṣe táyà fún wúmọ̀ yẹn kàgbé lọ́sọ̀ sí ìtò. tàbá lọ gbé wúmọ̀ yẹn táwọn ará àdúgbò bá jáde sí wa kọ èmi ò èmi ò lọ èmi ò lọ. ọmọ kó bíbá yẹn ṣèṣì ní bíbá méje kábílọ jẹ́ àríbá tó dùn ló lọ́ mọ́kọ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ fi lóúnjọ rivers rivers. àǹtí àǹtí ẹ̀jìjì àǹtí àǹtí ah, ẹ̀jìjì àkókò said you did it! ẹjọ́ nítorí ọlọ́ it's no intention ara ah, mú ah. ẹjọ́. officer yes sir kọ́ àwọn pípẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀dà ọ̀fíìsà tó kún mi. àánú no no no ẹ ah, understand mistake ni ẹ má já ilé lọ. ló gbé ẹsẹ̀ fún wọn pa àmọ́ mọ́. Thank you. ó dà pé mo ti rí ojú yìí níbi kan rí. ṣé owó àìjẹ́ ẹ ṣe o ṣé owó àìjẹ́ màá jẹ́ bàtí wọn. ẹ ṣáàbà mi fi ṣiṣẹ́ ṣe ẹ jọ nítorí ọlọ́run torí mi ò rírú ẹ̀ rí o mi ò rírú ẹ̀ rí torí kò yé mi ọmọ ẹni kó sàn jọ ọmọ ẹni nù lọ á pè mí gbà mí ni ẹ bá tún pe fóònù ẹ̀ ń gbà mí kò ní lọ kò yé mi kò sí wàhálà màá ọlọ́run á fún wa ṣe ṣẹgbọ́n mọ́ tó bá yẹ jẹ́ sábà gẹ́bà tí ń ṣẹgbọ́n ẹ ṣe wọn arábìnrin ni mọ́mí ẹ̀mú píkṣọ̀ wá sí wá sí ọ̀dọ̀ wa lọ́dọ̀ you are right you are right you are right you are right. ẹni sọ̀rọ̀ kí lẹ wá rò pé a máa ṣe báyìí. a máa tẹ́ láti invite àwọn ẹbí ẹ̀ wá sí ìgbà láti confam so bó bá yìí jẹ́ ẹ máa wọlé nǹkan tẹ́yìn kan máa ṣe fún wa ni pé ẹ tẹ́ láti máa tọ́jú dáadáa ṣe ti gbọ́ àwọn ẹbí ẹ̀ máa ṣe é. ẹ ṣe lò. wọ́n mi kásá àwọn dúpẹ́ ọlọ́run gbogbo jù báyìí lọ. but sista mutu kí nǹkan tó lè dé ṣe wà tó ṣẹlẹ̀ nínú wọn. Yeah. What lọ sí mọ̀. ó ṣàbọ̀ pé ibi iṣẹ́ time? mo ti mọ̀. ẹ lọ sí mọ̀ ló tán ni. táwọn olóògbé lọ sí. fọ́ọ̀ close. táwọn olóògbé lọ ǹjẹ́ traffic Èkó ṣe rí if worse come to worse be ayé fẹ́ parẹ́ láti ọ́fíìsì ẹ̀ sílẹ̀ kò yẹ kó gba ìjọ fifty minutes lọ. No? káwọn sọ pé traffic yẹn wà irú ẹ̀rí o kò sí nǹkan tẹ̀ bóyá trailer ṣubú sọ́nà or anything ó yẹ kó wọlé ní five o'clock one ball ní five thirty five time to tell ọ̀nà ball why jọ èyí ló bẹ̀rẹ̀ sí ọ́fíìsì yẹn ni. mo ṣáà mọ̀ pé àtijẹ àti mu inú ilé yìí náà ni mò ń bá kiri. My lovely wedded wife. Thank you. Thank you for reminding me that I'm jobless thank you for telling me pé wọ́n ló ń bọ̀ mí tọkọ ọba ti níṣẹ́ lọ́wọ́ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyá ọba rọ́jú stage kan ìjọ kan á fi nù lọ́rọ̀. thank you for telling me how much I can feed my family kò sígbà tí ò ní padà wáyé náà bí mo jókòó bòrò tí kíyàwó wa dáná fún mi ó dé tó ń rán mi létí ìgbà àtijọ́ àti mọ̀tẹ́mi lòún dùn kiri gẹ́gẹ́ bí ọkọ tí ó lè provide fún yẹn. náà ò jọ torí olóhùn má bínú nǹkan tí mo mí nǹkan nìyẹn jọ náà. nǹkan tó sọ nǹkan tó sọ ó kọ̀ jọ ìsọkúsọ ni kò yẹ àwọn àgbà bọ̀ wọ́n ó jọ gàtí kò jọ gàtí egun àti ró wọlé yàn àti ró jáde kí alẹ́ mọ̀ pé kò ó ti yẹ kí ṣe gbóbi ó mi ní ẹ̀bọ̀ insinuations that's what you're trying to insinuate ni pé i am feeding you i am working so that you can eat if i don't go out you don't eat èmi mò ń ṣiṣẹ́ oúnjẹ tó ń jẹ o èmi mò ń gbọ́ bùkátà o èmi mò ń làágùn mò ń ṣe wàhálà lórí ẹ̀ no o sọ fún mi ni and i understand kò yẹ o o o ṣe nǹkan tó bá yẹ. no jọ sweetheart o má misunderstand mi jọ now jọ má bínú ọkọ mi jọ irú ẹ ò ní ṣẹlẹ̀ mọ́ jọ má misunderstand mi kan tí mo mí nǹkan nìyẹn jọ má bínú jọ ọ̀rẹ́ ò tún ní ṣẹlẹ̀ mọ́ má bínú jọ náà ó pé mi kì í láì pé bá ti ń bínú sí mi jọ jọ má bínú jọ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ jọ torí Ọlọ́run má bínú. irú ẹ̀ Honey. Hey, baby. Most of the clothes are dirty on things mo gbàgbé ni mo ti fẹ́ sọ fún tẹ́lẹ̀ pé kó bá mi fọ̀ jọ bá mi fọ̀ wọ́n right away um, mo fẹ́ lo nínú ìyẹn by tomorrow morning àwọn ìkólé tètè gbẹ. Ah, ah, ó ṣàbí pé mo ti múra mò ń jáde náà. so èwo ni priority ẹ tó bá ń jáde ńkọ́ mo ní kó bá mi fọṣọ olóhùn jáde how is that supposed to be my concern kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn náà my friend do what I ask you to do stop mi ń gbà wọ́n sí mi náà fún ìjàmbá. báwo ló yẹ máa ń ṣe báyìí náà ó ṣe é mọ̀ pé àtijọ́ àti mu wa náà nínú ilé náà ni mò ń bá kiri. you said what? actually for every time to bá ti ṣe nǹkan tí kò dá ọtí máa try to correct it i'm giving you instruction bẹ́ẹ̀ ló máa rántí wípé bá ṣe máa jẹ bá ṣe máa mú ló ń bá kiri what are you trying to do are you scorning me are you trying to remind me that i don't have a job àbí kí ni mission nàìjíríà tó láti ṣe náà so for every moment i tell you to do stuff in the house ọmọ sọ fún mi pé o jáde ìgbà ló mọ bó ṣe olóbó ṣe ń jáde what's that supposed to mean oh you are reminding me i'm jobless right pé mi ò níṣẹ́ lọ́wọ́ àbí. bọ̀ kí ló dé tó máa ń wà unreasonable báyìí náà. èmi wà unreasonable lẹ́nu ẹ̀ èmi wà unreasonable àbí sì ní gbọ́ mi sì ní èmi lèmi wà reasonable? mo tún onímọ̀ wà unreasonable àbí mo tọ́ sí wọn nìyẹn tó bá ti bí ẹja má fọ aṣọ ẹ̀kọ́ jáde nílé tó bá bí ẹ̀dá jáde nílẹ̀ pàṣọ yẹn àbọ̀ òyìnbó nílé òkú ní ìwà rẹ̀ nílé. Oh, babes. Oh, look at this cute guy. Boy, Jack. What's up with you, Duala Noi? I think my dad took a hot spine. Hmm? ṣé ẹni kò mọ̀ kan tí mò ni kò tẹ̀ ń rò ṣe tí mò ṣe tí bí tẹ̀ wá wọ́n bíi ní kò tẹ̀ lè clear bí wa kí ló fi ọ̀sùn. kò tún ní clear kíni kọ́tà package lánàá ò tún báyìí náà ó dẹ̀ clear so kọ́ mo kọ́tà package dé ó tún pọ̀ ju tàná lọ kí ló ń sọ yìí ó máa clear ní gbogbo tí ìwò bí náà. kò dúpẹ́ mo kan tí mò ń rò ṣà ó bọ̀bọ̀ yóò kì í ṣe potent ṣà. <laughs> no ó ṣe bí òǹkọ̀gbọ́n náà wọ́n bá ṣe package everything ló ṣe tí mo ṣe gbogbo ẹ̀ tí kò fi ẹ̀fẹ́ kó jẹ́ mi ò ká sí ẹ níbi kẹ́gò kì ṣe spẹ̀kẹ́ ò oh, fáìn ló mọ̀. excuse me so kí ló sọ ń sìn. I said you're not beautiful. no no no ṣé o mọ ọmọ ni èmi ò fáìn. yes you're not. ẹ gbà mí tó tí ẹ bá sọ pé yóò fọ yẹ kó o máa sọ̀rọ̀ pé mi ò fáìn tó mọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ bí mo ti wà yìí kún ìní mi ṣé wọ́n fáìn ni ṣé o ṣe fáìn ni. èmi African queen. ah pay i'm beautiful and i know that everybody knows that. ta ló ń I'm ẹ no come on, ń african queen Come on, ń tún no tell me, àti ẹ bá jọ wà báyìí ṣé kí n wo mirror ni no kájọ pé mirror ti wájú báyìí kò káwọn tó fáyìn mo fáyìn find ẹ lọ náà kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ no no the line. no the line now. mo find jù the fact is i'm pretty. mo find jù the only problem is, pé o pupa o Come on, everybody every day i mean gbogbo ẹni pẹ̀lú ọ̀fẹ́ tiẹ̀ ṣáà sọ fún fẹ́ tọ̀ síbẹ̀ báwọn ọmọ dúdú ọmọ ọmọ ń reserve wa pé ọmọ náà that girl she beautiful she is very well máa tanra ẹ ẹ máa tanra ẹ máa Milani pumping black is beautiful Oh, now wash oh fine ugly adure ugly ju ugly If ìgboro tó down, ló jẹ́ kẹ́yìn ọmọ pupa máa rọwọ́ mu. wọ́n Why don't bẹ̀rẹ̀ fún ìjà yẹn. Hello. ṣe kí ni ìdènà ẹlọ́wọ̀n mi tó ń sọ aago mọ́ o ọ̀sẹ̀ ló ń kà ní àbóṣù àbọ̀dún now I as a man I can't I can't take care of myself talk of taking care of my family kí okay kí ló fẹ́ kí n ṣe kí n máa fò kiri nílé ká sùn ká jí Nigerian enterprise ni mo wà kò sí pé mò ń lọ bí kan mò ń mú kankan wálé má sọ̀rọ̀ báyìí mi láìbò yín sọ̀rọ̀ mo mọ̀ ẹ́ ìgbà tó wà òkè tó wà lọ́wọ́ ẹ̀ ó fi mọ̀ mí ó fi tọ́jú ilé ó fi tọ́jú everybody àdánwò ni mo ka gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ sí. tó bá jẹ́ pé àdánwò ni kọ́lọ́dì ti gbé wa borí ẹ̀ kó tó di àdántàn. I am gotten, I'm getting frustrated by the day nothing is working kí géńdé ọlọ́run má lè jí láàrún kóun lọ bí iṣẹ́ kíkọ ṣáà máa jókòó kiri bá já pálọ̀. màá máa pẹ̀pẹ̀ kiri káwọn aládùúgbò wọn pé mi ì lápá mọ́ àtàyè tí wọn ló bá wa gbọ́ wọ́n ló you were practically putting food on it. tá a bá ro dúdùn fún a máa hanra keegun ni jọ ọkọ mi àdúrà ni kò jẹ́ ká máa gbà lágbára ọlọ́run gbogbo eléyìí máa níyànjú jọ. mo ní ten thousand naira kan lọ́wọ́ nínú ilé ṣé kí n kó yẹn wá fún epo tí ẹ fi ṣeré jáde pẹ̀lú wa àtàwọn ọ̀rẹ́ mi ń láì bó ṣe ń jókòó sí ilé ìjọ. ṣe ṣe àwọn sáré lọ́kọ̀ọ́ 아, 저쪽에 갔습니다. Báńkì, níbo ló ti ń bọ̀ látàárọ̀? Ọ̀dà yẹn, ẹ fù. Ókè, ókè, àgbà tí mo tí mo jáde lọ, mo lọ ní nice time, mo lọ flẹ̀. Ó mo, mo, mo wá padà, mo wá padà délé dé kò kò yẹ kí wọ́n jẹ́ ọkọ̀ sábẹ́ káàbù yẹjá ajá ẹ̀mí dáàbò ẹ̀ lórí àwọn ọkọ mu káàbọ̀ ó wá kọ ọkọ ọkọ jùkú wá pé mo ti bọ̀ wọ́n mi i'm coming from the ship orí ship ship tó máa wà lórí helicopter tó máa fò lórí omi ibẹ̀ mo ti bọ̀ ọ̀dẹ̀ where you coming from. look at how drunk you are ọtí lọ̀rọ̀ ẹ̀ kàn báyìí. ooo ooo ooo ooo gan ooo gan ooo gan ooo jẹ́ máa ń with your level of education ṣé kò yẹ kí wọ́n mọ difference iye ìmúkú ṣé kò yẹ kí wọ́n mọ difference láàrin drug and tipsy let me tell you i know the frequency i know the medulla uh, uh, oblongata má jẹ́ kí n fòyìnbó bá tiẹ̀ jẹ́ that i'm operating it sorry elder brother ni drug younger brother mo ṣì ń bá ilé ìlànà i'm tipsy i'm tipsy wọ́n pé mo ṣì mọ̀nà i came home myself who attend me who attend me kí ló ṣe é ní wọ́n drug mo láàkẹ́ o àwọn kí fún ẹ̀rọ o àwọn drug i tell you i'm drug ṣẹ̀ṣẹ̀ rí pé òun wà drunk rárá ọmọ àtìsí ṣáà dìde ìṣòkò jẹ́ àlọ́. ṣé lọ́la lọ́la òwe ma òwe. máa fi ẹ́ máa ṣe rẹ̀ léṣe máa fi ẹ́. ọlọ́lá kò ní lọ́wọ́ sí lẹ́nu ìlànà ìlú ẹ̀ṣẹ̀ lè wọ̀ ọ̀gbọ̀n náà ṣé ókè ókè ókè ó gbàgbà gbàgbẹ́nu gbàgbẹ́ ẹnìkan tì mí wọ̀ fúyẹ́ iná wọn bírísì iṣẹ́ no no no no no no no ìgbà táwọn ọlọ́ṣẹ́ èmi ò mọ̀ kó nílé lè mú wà ṣe ìjà kí lè jẹ́ kó mọ̀ pé àmàmà rẹ̀ sẹ́ǹsì lẹ́tọ̀ sí ọtí lẹ́tọ̀. in fact mo ṣẹ̀ṣẹ̀ rí pé òòlù rárá o kò wà tipsy. wo Báyọ̀ ó yá dìde jẹ́ ká wọlé ó yá máa wọlé. jẹ́ àwọn ọmọ ọgbà wọlé táwọn nìkan mọ́. ẹ ẹ máa bọ̀. ọ̀rọ̀ ah. máa bọ̀ bá ṣe. bọ́lá ń lọ ojú ọ̀pọ̀ lọ inú lẹ́mọ̀ọ́nù lọ́jẹ́. but then ṣé bó tiẹ̀ seize ẹ̀ nìkan ṣe pé ó lose ẹ̀ ah, ó lè release ẹ̀ at any time ìyẹn ní kó wọ́n máa misbehave sọ̀rọ̀ ẹ̀ wà náà. ṣé tí ẹ rí wọn dàbí pé olúwẹ̀ ẹ ń sọ àsọdùn ṣé rí bèbí yóò kì í gbọ́ràn ilé tí kùn ún ìgbà tó mú bọ̀bọ̀ yẹn wá sọ́dọ̀ alájọ yẹn lọ tó sẹ́kọ̀ọ́ tó fẹ́ fẹ́ lélẹ̀ mo ti sọ mọ́ pé wèrè tó mú wálé yìí pé kò ń ṣe èèyàn gidi bóun náà nìyẹn sì kí ló dé mélòó lẹ tíì bí tẹ́tí tó ti di pé ẹ ti misbehave síra yín ah, wọ́n ló mọ o mo love Bayo he is a very good and loving man nǹkan tó dé ló ní kán wá wò ó látọjọ́ tá a ti ń bá ẹ sọ̀rọ̀ èmi mọ̀ naturally pé o slow slow wà nù ọ̀rọ̀ ẹ because every time mo lọ́ọ̀ Bayo, mo lọ́ọ̀ báyìí olùwà máa sọ sórí àwa tó ń wo yìí a mọ future ọkùnrin àmọ́ èyí tó dáa àtúwò èyí tí ò dáa èmi ti mọ̀ personally pé bọ́ọ̀n sáàkì bọ̀bọ́ yẹn yóò lose nǹkan kan ní lọ́jọ́ ọ̀la n ti mọ̀ yẹn tẹ́lẹ̀ o. kí ló ń sọ kí ló ń sọ sí i ó ń gbọ́ ní gbogbo ń gbọ́ ní pẹ́pẹ́ ṣé mo fọwọ́ jáde ìwọ rẹ ò jáde ò lọbi kankan ò já ò já wá já ajá kùtùkùtù amọkùnrin tó da amọkùnrin tí ò da amọpẹ lẹ́yìn kò sí kankan bẹ pé lórí burúkú ni amọpẹ kò ní future gidi future báyìí ó dúdú ni. ẹ ṣe mo mọ̀ pé àdánwò lè lè lágbára ọlọ́run mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ ló yìí máa níyànjú ẹ ṣe gan ni. <laughs> àdánwò ló yìí rí ọlọ́run jẹ́ kó rà dàn tán. àmì o ẹnì ìwẹ̀ ní lọ́nà mo ti fẹ́ lọ dáná fọ́pọ̀ mi mò ń lọ ní. wá wá wá wá wá níbo ló ń lọ ilé ẹbọ dọ́kí ìmọ̀ báyẹn ṣe inú létí ò lè dáná fún ẹ. àbí ẹni pé okó sẹ́nu mi ò mọ̀ kọ́ ti fẹ́ sọ ni. no wait babe òun jẹ́ láti sọ fún mi sí pé lẹ́yìn ìgbà tó bá ṣe gbogbo wàhálà tó ń ṣe yìí láti rí owó tẹ máa fi jẹun nínú ilé láti rí owó tẹ máa fi sọ bills yín ìwọ ló tún máa délé lálẹ́ tó tún máa dáná fún ah, ọkọ useless. ẹ jọ it's my responsibility so ẹ jọ ẹ ṣe ẹ jẹ́ kí n lọ dáná fọ́kọ mi. Oh, good housewife. ẹ lè kọ́ ọ̀nà fúnra dáadáa kó lè drink yẹn dà. ló ṣì ní ìgbà àbúrò àgbọ̀rọ̀ ìwà dáadáa tó ń sọ ni. ó lọ sí ẹjọ́ kò mú drink jẹ́ kémi náà mú. ẹ ṣe ṣe ṣe ṣe fẹ́rẹ́ dáná fọ́kọ mi àbúrò ìwé ni. kò bọ́ síbi ẹjọ́ bóyá máa bọ̀ mo ti set table. Um, kí ló ṣe. àmàlà àti ewédú. pẹ̀lú ọbẹ̀ ẹja àti inú ẹran tí mo mọ̀ pé o máa ń like náà ni. àmàlà at times i wonder why you treat me like a dog at some point má rò pé kí ló máa fi mí pè gan in this house. I mean, kí ló máa cost ẹ láti belong pé kí ni mo fẹ́ jẹ o? What you want to eat in your own house? In my own house, akọ́lẹ̀dé serve, akọ́lẹ̀dé sìn, nǹkan tó bá wọn, àdé gbèsè wájú mi, bí ajá ta gbé sínú kéèjì mẹ́ẹ̀, tí ò ní option lẹ́yìn tó bá ti gbé fún kó jẹ́ ni. Is it because I'm not the one giving you the money to cook this food or what? But Bayo like àmàlà àti ewédú pẹ̀lú ọbẹ̀ ẹja àti inú ẹran náà. Yeah, brilliant. Uh, but today um, mi ò jẹ ewédú pẹ̀lú I want pounded yam with egusi. Kẹ́ni tó bá bá mi rí ògúnfe tó láwọ̀ or bọ̀kọ̀tọ̀. Mm, perfect. That's what I want. Ìyẹn ò lè possible mọ́ báyìí. Why is it possible? Firstly, kò sí ṣomọ́ nínú ilé. Again, kò sí ṣú lọ́jà ni. Àbí wọn ò tà mọ́. Because èmi kọ́ ni máa fún ẹ lówó tó máa fi rà so ò fẹ́ rà. What are you trying to say? Báyọ̀. Yeah. Látàárọ̀ ni mo ti kúrò nílé tí mo ti lọ sọ́fíìsì. Okay. Màá dé, màá tún wọnú kíchìn, màá ṣe wàhálà, màá tún so oúnjẹ fún ẹ. Kí ló gbà tí wọ̀n kan fún ẹ? Àbí ìsinmi lè lò ó bá òun ṣe kankan náà? O lè, kí ló dé tó bá wọnú kíchìn tó bá bíbẹ oúnjẹ tèmi àti ẹ̀ máa jẹ? Èmi ò rí nǹkan tó bá àdínú ẹ̀ náà. Ah, please. Beautiful. So it has gotten to this stage. It has gotten to a stage where I talk and you talk back at me in my own house. Mo kàn máa ń jókòó sílé mi ò níṣẹ́ mi ò lóko mi ò lábọ̀. Really? So now we, we argue on issues, we, we deliberate as in we talk like we are mates, like we have equal rights in this house. O ti bó gan o, mo ń sọ̀rọ̀, mo I'm talking to you, you're, you're walking out. Are you mad? Are you mad? Eh? Mobile is on walk up me. Now, on the infantry to talk back at me when I talk. I am talking, you are, you are talking. I am talking, you, you you are opening your mouth to talk. lọkọ tó fẹ́ yìí o ló mọ lórí ẹ̀ báyìí láì kí n ṣe bá ṣàlí ló bá yé ẹ̀jẹ̀ pẹ̀lú lùdù báyìí ah wèrè ló fẹ́ o wèrè ló fẹ́ ah ah èmi láyé mi tí mi ì tí ì yò ọkùnrin tó ń ṣe mí báyìí ọ ìwọ fáyín gẹ owó kan tó fẹ́ dà gbogbo àpá lójú ẹ̀ torí ọlọ á dé sọ fún ẹ tó o. ni ò gbọ́rọ̀ òun la létí lápá ọmọ aláìgbọ́ràn yẹn ẹni tá fún mi ọba jẹ́ kó gbọ́ ṣé mi ò sọ fún ẹ ló ṣé mi ò sọ pé kó lórí burúkú ló ń bá ló ń bá rìn ṣé mi ò sọ pé kó dẹ̀yìn lórí lẹ́yìn bọ̀bọ̀ ìpó ó máa bá yí ẹ̀ jẹ́ ṣé wọ́n ló ti ṣẹlẹ̀ yìí abọ́kọ́ ló ti ṣẹlẹ̀ ojú ẹ̀ ló ti ṣẹlẹ̀ báyìí ṣé bèbí sọ fún yẹ kó fi tèmi ṣàríkọ́gbọ́n náà ah mo sọ fún ẹ nípa Olamide exos bandi mi nǹkan tó fojú mi rí ẹ àwọn ọmọ ọ̀dọ̀ yẹn báyìí ó ń tu sí wọn lára pọ̀pọ̀pọ̀pọ̀ báyìí tó ń fún wọn lóyún anyhow ẹ mo sọ fún ẹ wo ó fọlá ọ̀kan lóyún ẹlẹ́ẹ̀kejì ó fún lóyún ẹ rí ẹlẹ́ẹ̀kẹta bó ṣe fẹ́ ṣẹ́yún fún ọ báyìí ni mo tó mọ̀ pé nǹkan tó ń dọ̀wọ̀ nù lémi yẹn mo dẹ̀ fi ilẹ̀ mo dẹ̀ gbogbo ẹ̀ náà la sọ fún ẹ bíbá irọ́ ni àti slow slow slow yìí ṣé òun lo tramadol ni. wọn ò bí yàrá ìjà ìpòdì máa pọ́pọ́ ẹni pọ̀jì kó bá mi lọ́wọ́ eléyìí wò ó káàbọ̀ ilé yìí yẹn o níbi òṣèlú ti wá dé báyìí o ò padà sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn mọ́ tó bá máa kú ni máa kú o ò padà síbẹ̀ mọ́ yàrá ìtẹ́lẹ̀ náà ìwọ náà mẹ́yọ̀ kan ọlọ́wà darí ọkùnrin tó dáa fún ẹ tó máa tọ́kọ̀ ìdí alágbàdìgbà wà máa bẹ̀rẹ̀ wò tá a máa sọ pé kó ní future kò tó lè fẹ́ eléyìí ò ní future òwe eléyìí lórí burúkú. Ghana girl she wan marry me tẹ́ ní ṣe kẹjá máa lọ tọ́wọ́ ti sùn lọ́rẹ̀ẹ́. Ṣé o rí àyà? nígbà tí mo wà nílé olórí burúkú tí mo fẹ́ tẹ́lẹ̀ ká ní mi ò kì í jáde ní kí ni mo fẹ́ délé bàbá yìí ṣé mo yìí máa ṣe gbogbo fàájì babe ó ní kó máa jáde orí ẹ ìmọ̀tò ó máa gbójú ilẹ̀ gánìlì lọ mo sọ fún ẹ for the love. Girl, I want for the dough. Uh, last side for the love. Girl, I want die for the dough. Die for the dough. love me non-stop I will love you non-stop Always this you on top Baby yo, oh, baby yo oh. All over the world, I want me yo Play the music non-stop Tell them dance to my song Tell them shake it bum bum Oh eh, oh, eh. That girl for the corner there's somebody made they call her Oh eh, eh They see the wine, I'm a see fire for body Fire for body, oh And if she follow me tẹ̀ ra àwọn wá fún mi ṣé òun bínú ni. mi ì ra anything ọmọ ti sọ fún ẹ pé máa rí dùnmà nínú èmi àtọkọ mi akọ ní little misunderstanding ni mo dẹ̀ mọ̀ pé very soon ọlọ́run á yanjú ẹ̀. lágbára ọlọ́run kò ní wà resolve ó dà pé o mọ bí ṣe nífẹ̀ẹ́ sí ṣá. Believe me, I'm so much in love with you. To really, really buttress how much I love you. Let's just play down to Dubai, you know, for a week. Dubai. Yeah. Dubai báwo? Ṣé orúkọ store kan nìyẹn ni? Àbí Dubai ibo? <laughs> We're talking about United Arab Emirates here. Kò lè possible. Kò sí ah. nǹkan tí ó possible. Eh? Ah, Mr. Shola. Yeah. Ẹ rọ sà. Ẹ jẹ́ bá a ṣe wá ẹ pẹ̀lẹ́ ṣọlá ah, ah, ẹ mà ṣe ń wá o. ṣé rí gbogbo ohun tó ń da nù kan yín kó máa ní dìbàjẹ́ láéláé gbogbo ètò wa fẹ́ kọ́ lọ́run ṣe lọ́nà máa bá wa ṣe láṣẹ pé à ah, ẹ ṣe ẹkù tọ́jú wa. ọ̀rẹ́ mi ti gbàgbé láti ké pé eh, ibi tẹ́ orúkọ rẹ sí àti ibi tí mo orúkọ rẹ sí ọ̀nà máa ṣoore fún yín bẹ́ẹ̀ inú wa dùn ọ̀rẹ́ mi. in fact mo tẹ̀ sọ fún ọ̀rẹ́ yín sí pé yesterday mo lọ sí Dubai you know just for a week. do you say. Dubai United Arab Emirates. ah ngba Dubai ó máa lọ a ó ti lọ. ó máa lọ wọn ò bí yàrá ya ẹ̀rẹ̀ kò máa lọ ó ní lọ́bọ̀. àbọ̀ tó ń ṣọlá. ó máa lọ tọgbọ́n lójú tó ń ṣàkárẹ̀ pọ̀. ọ̀rọ̀ Dubai tẹ wá fẹ́ ṣe báwa mẹ́tẹ̀ẹ̀ta la. ẹ o <laughs> ọ̀rọ̀ ló sọ yẹn because ṣẹlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí à ń yára wa àjọ máa ń gbá lókè níjẹ́ kájọ gba international. international ló dé. no problem sir àwọn mẹ́rin lè jọ lọ. Ah! sorry sorry sorry okay. ìgbà Henry? Ah! rí ah! ọlọ́run má ṣe mí lálá tẹ̀mí jù. kí wo lè ṣe ìwo ni dáadáa ṣe bí ọkú wa ni àkànyọ̀ tí wọ́n lọ́rùn. Eh, bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ká ṣeré lọ kakàn lọ iná. kò sí ah. nǹkan tá à ń ṣe nílé. let's go. Ah, another shopping. Ah, Obisola, ẹ wáyé yóò ní bàjẹ́ láéláé. Kí ló wí? Wọ́n bí ó ti tóbi ọjọ́ bí fàmà ó ti tó ọjọ́ mẹ́fà tí o ti rí ọmọ mi ìyàwó ẹ̀ nulẹ̀ jọ kí ló dé tó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi. ẹ mo rò pé ó máa padà wá sílé ni èmi ò mọ̀ pé nǹkan tó máa pẹ́ tó ìnìbà tí èmi náà rí i pé ó ti ń pẹ́ jù ni mo ní kí n wá sọ fún yín. òkú jẹ́ kó pé ọjọ́ mẹ́fà kó tó wá sọ fún mi wípé o ò rí ọmọ mi nínú ilé. ok police station bó ló ti lọ mi tí ì lọ sí police station. o yìí lọ police station wọn. ẹ o yà lọ́nà wọ́n mi ẹ ní sùúrù ma mi ìṣẹ̀lẹ̀ ayédèlè tán fún ilé kan ni ọ̀rọ̀ tó wà náà kì í ṣọ̀rọ̀ police station wa. ọ̀rọ̀ kókè wà ní. ìjọ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi àti ìyàwó mi a ní gbólóhùn àsàn kékeré kan ìjà kékeré kan ló kọ̀ wáyé láàrin wa tó fi bínú lọ mo rò pé bí atinú ẹ̀ bá ti rọ̀ á padà síbẹ̀ àgbàmọ́dé kó kàn pẹ̀ sí mi ìjà kékeré dà kọ́ wọn. báwo ló ṣe ń ṣe báyìí báwo ló ṣe ń ṣe báyìí mo bá àwọn wá tó wí ọmọ kó ń bí mi nínú ṣá ah, ah, wọ́n ṣùgbọ́n kékeré ní ó lè ṣe ó dẹ̀ pé kí n máa ṣé nǹkan tó ṣe ṣó make sense báyìí ẹ́ èyí tó kò bẹ̀rù ẹ lọ sí Dubai ẹ́ lẹ́nu aláàánú ilé ní sí tẹ̀lé three hundred thousand naira ó lẹ́ ń ṣe bí ẹni báwo ló ṣe ń ṣe báyìí náà ìwọ kọ́ ló fún látàmú. so ìgbà tí mo dẹ̀ fún lákàtúntì nọmba yìí tó wá sẹ́yìn three hundred thousand sí àkáǹtì yẹn ìgbà tí wọ́n mọ̀ pé wò láìpẹ́ wẹ̀ kí ló sì sí sẹ́yìn ẹ̀ padà sí mi. wàhálà ah ooo oh, bèbí ọ̀rẹ́ ń ṣé àwọn àtò wuyi ṣé ó rẹ̀ pé kò jọmọ kékeré máa nù ẹ́ kí ló ṣe tó ṣe báyìí now what is wrong with you now ah bọ́bọ́ tó fi ṣakọ yìí ṣọmọ bó ṣe jẹ́ ṣá no sincerely ṣọmọ bó ṣe jẹ́ tó bá wọ bí mi ṣe fọ́ fún bọ̀bọ̀ yìí tó bá gbà tí mo ti ń gbàlagbà pé kí bọ̀bọ̀ ìfẹ́ kókò tẹ̀ wo ibi tí mo wà kó tẹ̀ tí wàá lọ tó sì lásán mo máa faint even dúpẹ́ dúpẹ́ bó ṣe dúpẹ́ dúpẹ́ ń jí fún bọ̀bọ̀ yẹn ń wá láláìsí bọ̀bọ̀ ìgbọ̀nsọ̀ bọ́ẹ̀ fine ń sexy ó wá ń sàn ó tún lówó lọ́wọ́ ìwájú kò tí wọ́n fi ń ṣàkó ẹni táwọn kú fún wọn fi ń ṣàkó. ó dẹ̀ jọ ń sọ̀rọ̀ lọ́n fi mí sílẹ̀ náà kí ló dé tó ń disturb mi báyìí fi mí lẹ̀ náà. ó wà lára ẹ̀ ṣe sí gbọ́. fún ẹ̀rín ìgbọ̀n. Hello, mommy. mo tún bolo wa wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ṣé o ṣì mọ́lé mi. mọ́mí kí ló dé kí ló dé tẹ̀ ń béèrè lọ́rọ̀ báyìí lọ́wọ́ mi. ṣé mi nìyí ẹ̀ ṣá. ẹ̀yin ni ìyá mi ni ìyá mi. kò sí wàhálà tó bá jẹ́ mi ni mo bí ẹ tó dẹ̀ yìí mọ́ ẹnu ọ̀nà lé mi gbogbo tó léwu kó máa ṣe mo fẹ́ kó filẹ̀ kó máa bọ̀ nílé nísinsìnyí lọ́dọ̀. ok ma máa máa bọ̀. mọ́mì ọ̀rọ̀ báyọ̀ ti sú mi àtìgbà tí báyọ̀ ti lose iṣẹ́ rádaràdà ló dé ń ṣe kò sí nǹkan tí mo ṣe nínú ilé tó tẹ́ lọ́rùn màá lọ ṣe wàhálà àti jẹ àti mo wá nínú ilé màá tún délé màá tún dáná oúnjẹ fún kò sí bí mo ṣe lè ṣe tó báyọ̀ máa complain kò sí nǹkan tí mo ṣe tó nítẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ màá dáná fún ó máa ní oúnjẹ tí mo sè pé ò fẹ́ kí n tún ṣẹ̀ṣẹ̀ tún lọ ṣe oúnjẹ mi á tún mú owó mi á mú jáde á lọ máa fi mọtí á mọtí to the extent á wálé á wá máa bì kò sọ̀rọ̀ tí mo sọ nínú ilé tí mo mọ̀ sọ alẹ́ ọjọ́ kan ti ẹ̀wà tó jẹ́ pé mo dé láti ibi iṣẹ́ ẹ dẹ̀ mọ̀ bí traffic èkó ṣe rí kò sí orúkọ tí bá yóò pè mí bó ṣe ń pè mí láṣẹ́wó ló ń pè mí ló lébùlù kò sí nǹkan tí bá yóò fi mí wé níjọ́ yẹn báyìí ọ̀rọ̀ ètí ẹ̀ ti sú mi ìgbà tí mo wá wí pé ó ti wá di tóní nínà tó di pé ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní nà mí ni mo wá wò pé èmi àti àlejò gbé mọ́ torí ẹ̀ mo ṣe fi lélẹ̀ fún tí mo kó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. mo tọ́ ma ṣùgbọ́n bó ṣe lè kó rí tí gbogbo èyí bó ṣe rí mo wà láyé mi ò kú ṣé ilé mi kọ́ ló yẹ kó wá kó wá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ báyìí fún mi wá gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ilé tèmi tí mo bí ẹ wà bí ò wá bẹ́ẹ̀. níbi tọ́rọ̀ gbede àti ibi tó sọdẹ àti ibi tó sọdẹ gbogbo ẹ ló yé mi àmọ́ bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ kó ẹrù ẹ kó yìí máa bọ̀ lọ́dọ̀ mi ń bíbá títí gbogbo ẹ máa fi yanjú. mọ́mì ẹ fi mí jẹ́ kí n wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ẹ̀ẹ́

love of Baby, who want each other? You are the color of people. Suma mi ma lo loco, ma lo loco. Torí pé mo ti lọ́bọ̀. Now you are the color